الحمد لله الذي جعل عيدي الأضحى والفطر لعباده المؤمنين وحرم عليهم أعياد الكفرة والمشركين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بهذا الدين الحنيف ولا تتشبؤوا بالكفار الملحدين في عقائدهم وعباداتهم وأعيادهم فإن الإسلام والدين الوحيد المقبول عند الله عز وجل قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وقال عز وجل لكم دينكم ولي دين عباد الله والعيد عباد الله عبادة عند المشركين والكافرين وكذلك عند المسلمين قال الله عز وجل ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون نسأل الله عز وجل أن يجعلنا وإياكم من المؤمنين حقا إنه على ذلك قدير أدوك فون ولا مباوة ولا مباتي أدوك فون ولا مباتي أشي ọdún léyà àti ọdún àwẹ̀ ó ṣe ní àkójọpọ̀ fún àwọn tá a jẹ́ mùsùlùmí òdodo ká máa fi sọdún ọlọ́run yàjọ́ méjèèjì sọ́tọ̀ fún wa ọdún léyà àtọdún àwẹ̀ ipe ká máa sọdún bẹ̀ ipe ọdún tiwa nù ọlọ́run ṣe léèwọ̀ fún wa látẹnu anábíwá muhammad sallallahu alaihi wa sallam ìpè gbogbo ọdún tá a bá tún ṣe nínú àṣà wa nínú ìlú wa àbọ̀dún táwọn ẹlẹ́sìn mi ń ṣe àgbọ̀rọ̀ bá wọn kópa ń bẹ̀ torí kìí sọdún wa ọlọ́mọba aláàtò ṣe báyìí fún wa nítorí kámọ́ba fara káásá kámọ́ba ju àwọn kèfèrí kámọ́ba kọ́sẹ̀ wọn kámọ́ba jẹjẹkújẹ kámọ́ba mumukumu lọ́lọ́mọba aláàfin lé wa jìnnà sáwọn ọdún tó sọdún Islam ọlọ́run ọba tó sọ bẹ́ẹ̀ fún wa ọba náà ló bá ta dúpẹ́ fún ọ àdánwò tó bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa láàbì bẹ́ẹ̀ pé ọdún léyà ló ń ṣe àníbẹ̀ẹ̀kọ ṣe ìsọdún àwẹ̀ ni àníkè ìsọdún àwẹ̀ èwo ló wà ń ṣe yìí ó ní ọdún ìlú ọdún ṣẹ̀ǹbáyé ọdún àwọn ẹlẹ́sìn míì ọlọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bá Muhammad kọ́bá gbogbo àwọn ará lè ra àtàwọn sàhábà ibadallah èèyàn rúṣin ọlọ́run ọba ittaqullaha ta'ala wa tamassaku bi hadha ad-din ẹjá ló lè bẹ̀rù ọlọ́run kásàlékún bẹ̀rù ọlọ́run ọba wa kásì di ẹ̀sìn wa mú ká mọ̀jẹ́ ẹ̀sìn bóyá lábala àwọn ìgbàgbọ́ wọn gbogbo tí wọ́n gbàgbọ́ àwọn ọ̀gbọ́dọ̀ gbàgbọ́ ká má gbàgbọ́ gan-an ló jẹ́ àmà jẹ́ muslim tá a bá ti gbàgbọ́ àìṣe mùsùlùmí mọ́ ọba àmà kírun ọba àmà gbàwẹ̀ tá a bá ti gba tí kèfèrí gbàgbọ́ èyí so nígbàgbọ́. ilẹ̀ yorùbá èyí tá a wà yìí nǹkan dàrú gan èèyàn máa pọ̀fọ̀ yóò máa ṣàyájọ́ yóò máa wá mọ́ṣáláṣí yóò máa kírun àwọn mùsùlùmí sì máa sọ pé ẹ má pè ní kèfèrí o ibẹ̀ rí mọ́sálásí àfa àti yọ̀rọ̀ òye yọ́mọ ní ìyẹn lọ́mọ́kà èyí ní kí wákàtí márùn-ún ẹ̀sìn ní kèfèrí ni èyí sì ń pọ̀ bọ̀ àwọn gbà pé àpẹ́ránsì la fẹ́ lò kò sí tọ́kàn pẹ̀lú ọkàn bẹ́ẹ̀ sì ni ọkàn lọ́lọ́run fẹ́ lò lànà bìfẹ́ ni nàmàlà àmàlù bin niyyat ànábì gbogbo sẹ́tẹ̀ bá ń ṣe pátá àníyàn yín lọ́lọ́run owó kò tó wò sẹ́yìn torí àníyàn kan torí àníyàn kan lè fi ṣiṣẹ́ yìí ẹni bá ti gba nǹkan mí gbọ́ kì í ṣe muslim ìbá kú sí kaaba tó bá ti gba nǹkan mí gbọ́ kì í ṣe mùsùlùmí ọba kú sí maka maka làbú tọ́líbi kú sí ìbẹ̀làbú jáhálì kú sí ìbùlàbí làbí kú sí bẹ́ẹ̀ yẹn kú sínú kaaba wọ́n ní kọ́ máa ń fọ ní wọ́n ń fọ kaaba lọ́wọ́ wá kú síbẹ̀ àwa tó ọkàn rẹ̀ á rí pé ó sì gba nǹkan mí gbọ́ nínú àwọn tí kèfèrí gbàgbọ́ ẹjẹ́ àlọ́ lè ṣe ìsìláàmù dá nábì mú wa ẹjẹ́ àfi ìsìláàmù lẹ yorùbá wà ẹjẹ́ àfi ìsìláàmù lẹ yorùbá ẹjẹ́ ká filẹ̀ kálíbà láti bọ̀ tán dáadáa tọ́ba ti pẹ́rẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ máa ń lọ ibi wọn ti ń ṣe eríwòyà ọ̀yìnbá adáàtìhìn ọgbọ́dọ̀ máa ń lọ church ọgbọ́dọ̀ máa ń lọ sóòru àwọn kiriyó ọgbọ́dọ̀ máa ń lọ bí wọ́n ti ń sọdún ẹ̀yọ̀ wọ́n àyáàdìhìn ọgbọ́dọ̀ bá wọn sí ọdún lákòjọ́ wọ́n ní mùsùlùmí ni torí gbogbo àwọn nǹkan yìí ó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ àwọn tí wọ́n sẹlẹ̀búrẹ́tì ọlọ́run ọba wọn lọ́dọọdún tí wọ́n ń sọdún wọ́n fẹ́ kó sí nǹkan kan fáwọn ni wọ́n fẹ́ kó sí náà fáwọn kó sì tì náà burú fáwọn ẹ rí i pé wọ́n náwó tọ́pọ̀ síbẹ̀ tí wọ́n bá ní nǹkan tí wọ́n wà wọn ní náwó síbẹ̀ ọmọ èèyàn ní náwó síbì kan àfi jẹ́ pé ń wà nǹkan ọmọ èèyàn sì ní péjọ ó kù ń lé ó wá péjọ kó lóun lọ́bì kan àfi kó pé ó fẹ́ lọ lè gbà nǹkan ó ní nǹkan tó fẹ́ gbà ń bẹ̀ ọdún ẹ̀yọ́ máa yá mi ẹ̀sìn ni o lọ́dọ̀ àwọn kèfèrí ẹ̀sìn ni lọ́dọ̀ àwọn kiriyó ẹ̀sìn ni lọ́dọ̀ ọdún tiwa náà lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹ̀sìn ni lọ́dọ̀ tiwa náà nígbọ̀dọ̀ wá rí báyìí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọwọ́ wọnú anábì wa Muhammad sallam ó nira anábì àti gbé ẹ̀sìn rẹ̀ lé ọ lọ́wọ́ ó náà ní ṣẹ̀ríà mọ́nà ju tó tọ̀dọ̀ wọn máa ọlọ́run bá ní fún ma ja'alinaka ala ṣẹ̀ríà ọlọ́run bá ní rí ànábì sallallahu alaihi wasallam a ti gbé ṣẹ̀rí àlẹ́ ọlọ́wọ́ a ti fún ọ lẹ́sìn minal amur gbogbo nǹkan tó nídìí pátá ní àlámọ̀rí ayé gbogbo ẹ̀ pátá láti sàlàyé sínú tẹ́lá tá a fi ránṣẹ́ sí ọ ọlọ́run fàtẹ́bì ẹ̀hà gbogbo tá a sọ sínú ṣẹ̀rí àní kọ́ máa tẹ̀lé ń tiẹ̀ o islam tá a sọ kalẹ̀ fún ọ máa ń ṣe wala tatabi ahwa alladhina la ya'lamun sọ̀rọ̀ àwọn aláìmọ̀kan tí wọ́n ń bẹ mọ́kà yẹn àwọn aláìmọ̀kan tí wọ́n bẹ̀rẹ̀ Màdínà yẹn àwọn aláìmọ̀ kan tí wọ́n ṣe Islam yẹn gbogbo tí wọ́n bá ń ṣe pátá tọ́jú pé àwọn làwọn gbé kalẹ̀ fúnra wọn nínú ìlànà ẹ̀sìn wọn wọ́n mọ̀ tẹ̀lé wọn onífẹ̀ẹ́ inú ni wọ́n ìfẹ́ inú wọn fi ń ṣe tí wọ́n ń ṣe èyí tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba adẹ́ẹ̀dá gangan lèyí tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ mọ́ wàá tẹ̀lé fẹ́ inú wọn kọ̀ wá fún ìta sọ̀kalẹ̀ fún ọlẹ̀ ọlọ́run bá nábì wí ń bá wa náà wí lábẹ́ rẹ̀ ni o wípé ẹ mójútó ẹ gbájúmọ́ ti yín ẹ má nájú ti àwọn kèfèrí ìbádọ́lá ẹ̀yàn rúsùn ọlọ́run ọba wa ìgbà tí àwọn kèfèrí ní wọ́n fẹ́ káàjọ máa dá ọ̀rọ̀ ẹ̀sìn pọ̀ wọ́n lè bá nábì sallallahu alaihi wasallam wọ́n lè ra nábì jájọ sin ọlọ́run ọba fọ́dún kan ní ibi àti ní bọ̀rìṣà ọdún kan tó bá tẹ̀lé àwọn ní oníṣẹ̀ṣe àwọn náà wá sí mọ́ṣáláṣí àwọn àsìn lọ́wọ́n bá tiẹ̀ náà ọdún tó bá tún tẹ̀lé ẹ̀yin náà tún wá sọ́dọ̀ tiwa òní síjà jájọ dà á pọ̀ àjọ máa ṣe é papọ̀ yorùbá ní ẹni ọdún bá báláyé inna lillahi wa inna ilayhi raji'un kò béèrè pé irú ọdún òun ni wọ́n ń ṣe láyé ọlọ́run wá sọ̀kalẹ̀ fanabuwa muhammad sallam oníkólíyà ayọ́lẹ̀ káfíròn ọlọ́run ní ẹ̀yin kẹfẹ́rí ọlọ́run ní ìrànnábì sọ fún wọn pé ẹ̀yin kẹfẹ́rí la àbùdú máa ta àbùdú ìtẹ́yìn sìn èmi ò ní bá yín sìn o wala antum abiduna ma àbùdú ìtẹ́yìn náà sì ń sìn èmi náà ò ní sìn ìtẹ́yìn mi ń sìn ẹ̀yin náà tilẹ̀ ní sìn lakum dinukum ẹ̀ máa ṣẹ́sìn tí yín lọ́tọ̀ waliya din èmi náà máa ṣẹ̀ṣẹ̀ tèmi náà lọ́tọ̀ ìjọ ọlọ́run ti fààlà sí ẹ̀sìn ẹ̀pà ń dẹ̀sìn pọ̀ kọ́nà àwọn afáàkàn ti ń da tàwídìí pọ̀ sí wọ́n ní súnà àti súfì nǹkan kan náà gbogbo wọn súnà ní ya Allah súfì ní ya ṣéwù dálọ́wà lọ́nà láàrin àwọn méjèèjì ẹ̀kàn bí kápẹ́ntà àti bíríkìlà tí ò délé kéwrí ẹ má dẹ̀sìn pọ̀ ẹ má dẹ̀sìn pọ̀ àwọn tí wọ́n máa ń dẹ̀sìn pọ̀ làwọn olóṣèlú torí olóṣèlú ò lákìdá àṣeyásí dá àkìdá tàdá ẹni bá ti ń ṣòṣèlú gbogbo èèyàn náà lọ́rẹ́ bẹ́ẹ̀ bá ti ń ṣòṣèlú ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀bọ aṣọ ìsínlẹ̀ ni tọ́ọ̀ bá bọ́ aṣọ ìsínlẹ̀ ò ní rérò ọlọ́mọdé àtòrí ntájẹ mọ́jà sórí bó mọ́jà dọ́rùn mọ́tọ́ pé káyìí gbogbo wa kójọ náà eh, wọ́n nígbà tá a dẹ̀sìn pọ̀ wọ́n ní wọn ò gbà á mọ́ torí tó bá ti jà pọ̀ ò ní jẹ́ muslim ojú kan ló dùn ó fi ní nà dínà indalahil islam ọlọ́run bá ní islam nìkan lẹ́sìn gbogbo ẹ̀sìn tó kù kò kì í ṣe ẹ̀sìn wọn lọ tó bá sì wò lóòótọ́ gbogbo ẹ̀sìn tó kù wọn ò ní máa pariwo Allah ẹ̀dá ọlọ́run tọ́lọ́run dá ni wọ́n máa pariwo ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọlọ́mọdé bá fọ́nà mọ́ gbogbo àwọn tó ti sọnù ọlẹ́ agbára ọlọ́wọ́n bá wa. Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ọwọ́lé ànábì sọ̀sọ́lá ń jọkàn ọwọ́ rí àwọn ọmọ kéèké tí wọ́n dá wákà wọ́n dùn wọ́n sàn dùn. Abubakar wa ni ìwọlé yìí tá à ń ṣe yìí ní yàrá ànábì kí lẹ́nu ṣe yìí ànábì ní fi wọ́n lẹ̀ inna li kulli qawmin 'ida. fàhádà àyídùnà onílọ́dún àwọn ọmọ sọdún ni dùn ni ọmọ ọmọ gbogbo ìjọ kọ̀ọ̀kan ní àwọn ìjọ kọ̀ọ̀kan tó wà nílé ayé gbogbo ẹlẹ́sìn kọ̀ọ̀kan ló ní ọdún títí ẹ̀ fàhádà òní ńlọ́dún tiwa gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan ẹlẹ́sìn kọ̀ọ̀kan tí wọn ni ká máa ṣe ọdún tiwa lélẹ̀ tí wọn lọ ọdún tiwa lélẹ̀ ní tá à ń gbọ́ yìí ni pé àwọn ọdún yòókù yìí ṣe titiwa. ọ̀rọ̀ disunity kan sọ yóò àti wọnú ara wa ọ̀gá mi bí iṣẹ́ káfíìrì ni ẹlòmíràn ní dádì òun mọ́mí òun bó lòun ṣe fẹ́ ṣe ẹlòmíràn ní níbọ̀ òun láńlọ́ọ̀dù òun ẹlòmíràn sọ pé àwọn ọmọọṣẹ́ òun ọ̀rẹ́ òun àwọn àwọn ẹgbẹ́ wọn kọ́lísì wọn bóòlù ló ń ṣe fẹ́ ṣe bóòlù ló ń ṣe nígbà tí ọdún ò ti dé ebi wọ́n lọ mọ́sálásí àwọn ń lọ ṣọ́ọ̀ṣì ni ìwọ́n ń jẹ ewúrẹ́ àwọn ń jẹ lẹ́dẹ̀ ìwọ́n mu mínírà òun mu jíùsì àwọn ń mutí ìwọ́n lọ mọ́kàbí àwọn ń lọ Jerusalem ó ti wá di pé ọdún kírísímàsì dé ọwọ́ lọ́mọ yìí tó ṣe ọ̀sán ni mọ̀ yìí tó ṣe ọmọ yìí tó ṣe òun ṣe tinú ẹni ó sì jẹ ìyàtọ̀ wá yẹn wàláyà ó jẹ àbítọ́ba túbá tọ́lọ́lọ́hùn nígbà tọ́ba ti dọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ní lakum dinukum ọlọ́run bá ní ẹjí ká máa ṣẹ̀sìn wọn wọléyà dín kẹ́yìn náà máa ṣe títí yín ìmáṣọdún ní twenty five of December ọdún ni fáwọn kèfèrí ayé ti jú ẹ̀ torí bó ṣe rí nàmọ́sán ǹjẹ́ mùsùlùmí lè kópa níbẹ̀ pẹ̀lú bí ayi ṣe min akilin min tọ́ámi wọ̀ṣọ́rábìn wọ̀lìbáṣì ṣé mùsùlùmí lè bá wọn kópa ń bẹ̀ bóyá kí wọ́n jẹ lọ léèjọsìn wọn àbí kí wọ́n jọ jẹun àbí kí wọ́n jọ mu àbí kí wọ́n jọ wọṣọ àbí kí wọ́n jọ jòkó ká máa celebrate ẹ̀ àbí kó rí wọn lọ́ọ̀kan kọ́ máa kí wọ́n yí pé ẹ ọdún o ìjọlẹ́tọ̀ wàlá àǹfẹ́ ọlọ́run bá bóra wájú yín la yanbaghi wala yajuzu fil Islam ẹni tí islam rẹ̀ bá yé dáadáa tí èdè pé ń jẹ́ mùsùlùmí olóòkọ́ tó sì bẹ̀rù ọlọ́run tọmọ títóbi ọlọ́run tọmọ agbára ọlọ́run tó sì mọ̀ pé wọ́n padà pàdé ọlọ́run òun sì dún wájú ọlọ́run ah kò gbọ́dọ̀ bá wọn kópa mẹ́ torí tí wọ́n ń ṣe yẹn ẹ̀sìn ni ọlọ́run màmá yẹ́bùtẹ́ bí ghayra al-islam dínà ọlọ́run bá ní ẹni tó bá tún lọ lè sẹ́sìn mí yàtọ̀ sí islam falan yuqbala minhu gbogbo ẹ̀sìn tó sìn yẹn ànígbà lọ́wọ́ ẹ̀ tó bá ti dọ̀run wa huwa fil akhirati tó bá di al-akhirah níjọ́ kìyàmà minal khasirin yóò bá rẹ̀ láàrin àwọn tí wọ́n ṣòfò àwọn tó fòsè sọfẹ́ wà ní àwọn tó fòsè tó bá ti mọ̀ pé ọfẹ́ wà ń bẹ̀ ẹ máa ṣẹ̀sìn mí ara ẹ̀sìn lọ́dún ọdún ẹ̀sìn ni ìbádọ́lá ẹ̀yìn orísun ọlọ́run ìta ń bẹ lọ nípa ẹnìkan kan wa kọlọmọ fìyà sínú àwọn tí ó ṣòfò gbogbo àwọn tí wọn ti rí mọ́lẹ̀ islam nínú àwọn tá ń wí ọlọ́run kọ́ bá tàn mọ́lẹ̀ islam sí wọn lọ́kàn kọlọ́n jẹ́ wọn rí islam kọlọ́n jẹ́ wọn lè máa ṣe. amọ́ra Allah azza jal ọlọ́run bá aláàdí ibi ìpawọ́láṣẹ anasa alahu fi kulli sọlá ipò gbogbo àtàbà ti ń kírun wákàtí márùn-ún ni ká máa képe òun ká máa képe òun ká máa dákẹ́ ká máa képe òun ipe kóun fi wá sójú ọ̀nà àwọn ànábì ọlọ́run kóhun ó yí ọkàn wa kúrò lójú ọ̀nà àwọn yahud àti nasara ọlọ́run bá ní hidina siratan mustaqim ẹ máa ké pè mí ẹ máa sọ fún mi pé ọlọ́run mọ́sẹ̀ gáìdì wa mọ́sẹ̀ darí wa sójú ọ̀nà siratal ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run tó ti parí ìdẹ̀ra lé lérí àwọn tó ti sàánú wọn tí wọ́n ti wà nínú kẹwọ́ ọlọ́run mọ́sẹ̀ jẹ́ wa náà Eh, àwọn tí wọ́n lọ́n ti bínú sí al-maghdubi alayhim wala ddallin wọ́n lọ́wọ́ bá òmọ́jà rìn ojú ọ̀nà àwọn nasara àwọn alátẹ̀wọ́ àwọn nasara dọ̀ọ̀lún àwọn ti sọnù talọ́lọ́n yóò ní ọlọ́wọ́n bá ń bẹ lókè Ìsá ńkọ́ yọ lọ́lọ́ ta lọ́mọ Mariam yóò ní Isa bó Isa ṣe jẹ́ yọ lọ́lọ́ eh, ẹ̀rí bọ́ọ̀nà ti dàrú nìyẹn ọlọ́run fi ní dọ̀ọ̀lì ọlọ́run fi ọlọ́run ni wọ́n sọ ní wọn mọ́tọ́sí tọ́ba wa ń bí tọ́ba wa ń bí yọ padà wàá ma wúwo ikú wì wọ́n yóò ní olè gbọ́yé you can't understand this ẹ̀sìn tí ọ̀wà understandable ọlọ́run sọ kalẹ̀ sáyé ìwọ ni kó tó dọ̀ọ̀lì ìmọ̀ pé wáyé láhùkùn ìlàhùn wàhídù ọ̀kan lọ́lọ́n lọ́mùyẹ́lìd ọ̀lọ́mùyúlad ọlọ́run ní ọba Allah kul huwa Allahu ahad sọ fún wọn ipò kan lọ́lọ́run Allahu samad ọba yìí ni gbogbo yẹn máa ń dá bùkátà sọ́dọ̀ rẹ̀ ọ̀sẹ́lùmí tó lè jẹ́ sọ́mọ́dù mọ́lẹ́yìn ọlọ́ as-samad lọ́mùyẹ́lìd ọba yóò bímọ ọlọ́mùyúlad ẹnìkan ò sì bí ọlọ́run ọlọ́mùyẹkùn lahu kufuwan ahad kò wá sẹ́nìkan tó dàbí mi ọ̀kan lọ́lọ́run o ọlọ́run lọ́run ò bímọ ẹnìkan ò bí òun ibadallah ìgbà Ànábì dé Madina kana rasulullah sallallahu alaihi wasallam yanha al-ansar an al-ihtifali bi'idihim fil jahiliya Ànábì dé Madina wá rí àwọn ansar ní ìjọ kan ìjọ náà bẹ́ẹ̀ Ànábì lánàá àti èní mo rí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ muslim tẹ́ gba islam ẹ̀yin ṣe pọ̀pọ̀ sísìn ní madina wọ́n sì ń jẹ ni wọ́n mu wọ́n wọ́sọ tuntun ni wọ́n dunnú náà lọ nọ́mbọ̀ ànábì ní èwo lẹ́ ń ṣe ẹ̀yin tẹ́ ti islam kí lẹ́ ń ṣe wọ́n ní eléyìí táwọn ń ṣe yìí náà àwọn ọmọ sọdún yẹ kó islam ọdún ìṣẹ̀ṣe ìlú ni ọdún ìlú ọdún ìlú ni anábì ní ẹ̀sọ́ ọdún ìlú anábì ní inna Allaha ọba Allah qad abdalakum khayran minha yawm al-adha wa Eid al-Fitr anábì ní ọlọ́run ọba Allah ti jàrọ ọdún tó dáa ju tẹ̀ ń ṣe yìí lọ ó ti jàrọ rẹ̀ fún yín ó ti pààrọ̀ ẹ̀ ó náà ní ọdún léyá àtọ̀dún àwẹ̀ tí wọ́n bá ní wọ́n ti fi nǹkan pààrọ̀ nǹkan ìtumọ̀ ni pé èyí tí wọ́n fi tọ́sẹ̀ dé yẹn láàmà ṣe èyí tá a ṣe tẹ́lẹ̀ àníṣe kíni àníṣe mà níjọ́ tí ànábì ti nọlifáì gbogbo ọdún èyíkéyìí ọdún tí wọ́n bá ń ṣe lágbàáyé tí ó ti jẹ́ ọdún àwẹ̀ àti ọdún léyá ànábì la gbọ́dọ̀ gba àwọn kópa mẹ́ ànábì lọ́lọ́run ti fún lọ́dún méjì ó ti fẹ́yìn ní muslim tẹ́ fi pàrọ̀ gbogbo èyíkéyìí ọdún tí wọ́n bá ń ṣe láyé ló sì jẹ́ pé Ah, twenty five of december kì í sọjọ́ ọdún rẹ o january first kì í sọjọ́ ọdún rẹ àti kínní àti kejì ó ní ṣe pẹ̀lú ọ̀sà ó jẹ́ pé twenty five eh, december yẹn kì í ṣe gbogbo àwọn kiri yóò nà ní ṣe àwọn náà tún pín àwọn tọ̀hún ní kò wà fọ́ndámẹ́ntà <laughs> àwọn tọ̀hún ní àwọn náà mọ̀ àmọ́ báwọn ṣe ń ṣe nìyẹn báwọn ṣe máa bá a lọ nígbà àwọn náà wọ́n máa ń jiyàn láàrin ara wọn sọmọ pé ìwọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ yọjú síbẹ̀ ní tó máa ń nsọ ní àwọn sọ̀rọ̀ ní kọ́ ọ̀tẹ́ntìkì gan ìpínjọ́ yìí ni wọ́n bí ànábì Ìsá ìwọ tó wá jẹ́ mùsùlùmí gan tọ́rọ̀ yé ọ̀gbọ́dọ̀ yọjú síbẹ̀ mi ló lè gbà pé ọlọ́run alámúyá alámúbẹ ọlọ́run rí wa gbogbo a kó sápamọ́ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan gbogbo bí tó wà ọlọ́run rí ọ ó sì padà pàdé ọlọ́run àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n bá aláà kò fi ìsìláàmù yé wa jù báyìí lọ kọ́lọ́wọ́n bá aláà kó ṣàánú wa ìgbà tó lọ́run ròyìn àwọn ẹni rẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo àwọn tó nígbàgbọ́ lóòótọ́ tí ó di pé olóko ẹ̀sìn ni wọ́n ọlọ́run bá ní wal ladhina la yashhaduna az-zur ọlọ́run ṣe rí gbogbo àwọn tí kò ì bá wọn participate nínú ọdúnkọdún ọdún tí ìṣọdún Islam náà pè ní zoro ọlọ́run láwọn olùgbàgbọ́ dodo nìyẹn torí pé wọ́n ti wò ó pé ní tí wọ́n ń ṣe tí wọ́n fi ń sọdún yìí ah kì í ṣe tọ́lọ̀ ń yọnu sí nígbà ọlọ́run sì yọnu sí tí wọ́n ń ṣe yẹn ọlọ́run ò lè yọnu sáwọn tá ń ṣe àmẹ́jọ ọmọ ọlọ́run tí ó gbàgbọ́ nu ọlọ́run kò sí tí ó lè jẹ kò sí tí ó lè mú kò síbi tí ó lè lọ́ọ́ torí pé kò sí imáni lọ́kàn ọlọ́mọba aláàkọ́mọba imáni wà jẹ́ o astaghfirullah innahu wal ghafur rahim alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa man wala ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọlọ́run kó bá nábì wa wọn aráàlẹ́ àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn ọlọ́run anabuwa muhammad sallallahu alaihi wasallam ẹrù ọlọ́wọ́n ọba ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni ìbádọ́lá ẹ̀yìn ọdún sin ọlọ́run ẹ̀dá lọ lè máa yí pé ìmá kópa níbi ọdún tọwọ́ yàtọ̀ sí ọdún mùsùlùmí ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ téèyàn gbọ́dọ̀ gbé pàdé ọlọ́run ọba wa ọ̀lẹ́yà ń bẹ́gẹ́ lil mùsùlùmí kò tọ́ fún mùsùlùmí kan àwọn yusharika fi hadhihi al-ayad kọ́ máa nínú àwọn ọdún yìí torí pé ìtí wọ́n ṣe ń bẹ̀ ẹsẹ̀ ni báwo ni òsì ní já sẹ́sẹ̀ nádàrà rọ́júlùm bìdábòhìn ìhìbìlìn bìbúwánà àdébà muhammadu okunjọ kan sallallahu alaihi wasallam àwọn kan wájú òkúta ànábì wọ́n sọ fún ànábì pé arákùnrin tí ó dúró yìí olóhùn lérí wípé tọ́lọ́mù bá ṣe báyìí fún ìlú kan bẹ̀ ní bùwánà òun lọ lúnà òun sì para nǹkan mi fún wọn tí gbogbo aráàlú yẹn jẹ nínú ẹ̀sìn wa lọ́wọ́ kéèyàn máa múlẹ̀ rí sẹ̀ àmọ́ ànábì ní kò dáa kéèyàn máa gbé ọlọ́run sí kọ̀ǹdísàn kó tó tọrọ ní tó fẹ́ tọrọ ìfowó ọlọ́run ọba tíyàwó mi bá fi lè bímọ ń sì pàgbò àbí ń padìẹ àbí ń lọ mọ́kà àbí ń lọ múra àbí ìfà ọmọ òrukàn ló ń jẹ ń ṣe sàrà ànábì ní kò dáa kéèyàn máa gbọ́lọ̀ sí kọ̀ǹdísàn tó bá fẹ́ tọrọ nǹkan ọlọ́rẹ̀ ni kò ní ìdíkọ̀ ọ̀sẹ̀ sọ́fún kó sì nǹkan kábàáyé fún kó tó fún ọ kẹfẹ́ dídí òfin kan lẹ̀ fún orí gan ń fún ó béèrè ní pé ọlọ́run bá díyàwó mi ọ̀sọ̀ lárọ̀ ìyàwó mi jọ sọ̀ láyọ̀ ọ̀tán àmọ́ tó bá wà fọ́ọ̀sì láti wí bóyá torí ìgbónára àti wàhálà tó wà nú ẹ̀ ọ̀gbọ̀dọ̀ mọ́mọ́sẹ̀ arákùnrin wa lóun pa ràkúnmí fún wọn ní ìlú kan tó ń pè ń bò wá nà ànábì sallallahu alaihi wasallam ànábì ní ah, fàálí káànà fi ha wathanu min awthanihi ṣe ń ṣe pé àsìkò tó fẹ́ pẹ́ràn yẹn ọjọ́ àsìkò táwọn olóòsà náà ń pẹ́ràn tó jẹ́ pé àwọn ń pẹ́ràn fóòsà òun ń pa ràkúnmí fọ́lọ́hún yóò wá fẹ́ jọ ara wọn ah wọn ni là wọn ni kò rí bẹ́ẹ̀ o anábì ní faalika na fi hà ìdùn mí ní ayádìhì ṣé èsì pé wọ́n ń sọdún lọ́wọ́ nílùú buhana nínú àwọn ọdún àwọn kèfèrí tóun náà mọ̀ wá pẹ́ná tó máa bá àwọn èèyàn lẹ́ran tí ó wá jọ àwọn tí wọ́n ń sọdún tí ó jọ wọn àníyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó àníyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú ní ànábì ní ṣé kò rí bẹ́ẹ̀ ó ní kọ́ọ̀lù là á wọ́n ní àkò rí bẹ́ẹ̀ o ànábì ní àwòfìbì nàfẹ́ríkì ọ̀yá wa lọ mú lè rí rẹ̀ lọ́lẹ̀ pẹ́ ẹran tó fẹ́ pa kó fi ṣe sàrá fáwọn èèyàn sàyìn náà wùlá wà fá lìnàdìrì fi máa àṣeyẹ ti là torí pé èèyàn gbọ́dọ̀ máa lọ́lẹ̀ mú ìlérí ọlọ́run ọba ṣẹ ní ààyè tí wọ́n ti ń ṣe ọlọ́run kẹ wá jọra yín ìwọ́n mú ìlérí ṣẹ àwọn pẹran òòṣà àbáwọn ń sọdún yọ̀ọ́dà gẹ́gẹ́ bí àgbà tí wọ́n náà ń sọdún pẹ̀lú wọn àníyàn ti ẹ̀sìn ní àníyàn ọ̀tọ̀ ni àníbìnrin tó bá rí bẹ́ẹ̀ má lọ o àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ má lọ àdébẹ̀ sọ̀rọ̀ fẹ́ ká fi nǹkan kan jọ wọ́n níjọ́ yẹn ètò mẹ́ni pé ìwọ náà sì ní ọ̀dí twenty four sí wà tìyàwó rẹ ẹlẹ́fẹ́ pàdé ẹ tẹ́fẹ́ jẹ nọ́mà bẹ́ẹ̀ ṣe máa ń pa náà nìyẹn ìyàwó rẹ wọn sọ fún ọ pé àárọ̀ làmọ̀ ní ọdún kérésì ọwọ́ ní ìbọ́lọ̀ tí lánìyàn ibi àwọn pàdé tí ọlọ́run ti mọ̀ pé àwọn afẹ́ jẹ ni àwọn tó ń sìn pàdé ẹlẹ́kejì àwọn sọdún ni irú adìẹ láàárọ̀ ọjọ́ yẹn ìwọ ní kọ́pá nígbà gbọ́ inú àdísù yẹn ni nítorí kọ́ ọmọ bá jọ wọ́n àwọn pàdé àwọn náà pàdé nígbà anábì ní ká má jọ wọ́n lásán táníyàn sì yàtọ̀ bóòlù yẹn sì wà lọ́dọ̀ wọn jọ́mọ̀ lọ́lẹ̀ jáde ẹ̀ aláìmọ̀kan tọ́rọ òye ó ní tàwọn alùsúnà yẹn ti pọ̀ jù kò sẹ́ni tí ọ̀bọ̀ sòdodo láyé mọ́ lẹ́yìn alùsúnà kò sẹ́nìkan tí ọ̀bọ̀ sòdodo nílé ayé yìí mọ́ lẹ́yìn alùsúnà bọ́bá wa gbọ́ ọgbọ́ fèrè rẹ̀ bó sì gbọ́ ọbádàríkì àmàjọ máa pàdé àmọ́ tí ànábì sọ lèmi sọ nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jí ká gbà pé gbogbo adìẹ tí wọ́n bá pa gbogbo ẹran tí wọ́n bá pa níjọ́ ọdún kẹsẹ̀rí àgbọ̀dọ̀ bá wọn jẹ gbogbo àwọn nǹkan jíjẹ míì náà nǹkan mímu àgbọ̀dọ̀ bá wọn mú ọ wàá sọ fún wọn ó jẹ wọn mọ̀ wípé ẹ má bínú sà ẹ̀sìn mi ò gbà láàyè kí n jẹ ni o ẹ̀sìn mi ò gbà láàyè kí n mú wọ́n gbà kọ̀ dànù ọ̀lẹ́sẹ̀ o torí oúnjẹ yẹn da ní tí òjì ọ́ da lẹ́nu tiẹ̀ ni pé wọ́n fi ń sẹlẹ̀bírẹ́tì ẹ̀sẹ̀ kíyàn pọ́ ló ń bímọ ẹ̀sẹ̀ ni kọ́dà kì í ṣẹ̀ṣẹ̀ lásán kúfúrù ni ni mo yọ yẹn kó ní Islam tó bá di gbà son of God's right eh, you are not a Muslim again tó lọ́wọ́ bá ní lámúyẹ lídìí ọlọ́mọdé lẹ́dẹ̀. tọ́ba ti wá bá wọn kópa níbi ìṣe kèfèrí ìmọ̀ sẹlẹ̀bírẹ́tì ọjọ́ òbí ọmọ ọlọ́run ẹ̀ṣẹ̀ ni tọ́ba ti wá wọn kópa ńbẹ̀ ìwọ náà ti di ẹlẹ́ṣẹ̀. bọ́dọ̀ bá wá rí báyìí ẹ wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín wọ́n máa lọ lè ń fa àyà yọ àyà tí ò yé wọn. ní sọ́tò lè má yí dà wọ́n hillun lakum ọlọ́run bá ní àwọn tá a fún tíra síwájú àwọn Jew and Christians àwọn alátẹ̀wọ́ ọlọ́run bá ní òun ṣe ẹran tí wọ́n bá pa lẹ́tọ̀ọ́ fún yín kẹjẹ this ayah is clear in the Quran èyí yẹn ni wọ́n máa jòkó lélẹ́rí pé ajẹ́ pé gbogbo tí wọ́n bá ti ń ṣe gbogbo tí wọ́n bá ti ń jẹ agbọ̀dọ̀ bá wọn jẹ àwọn àfẹ́sìn wọn ni ọlọ́run bá là ó ṣe ẹran jíjẹ àwọn abọ̀rìṣà àwọn onígun kó gbọ́ àwọn oníṣẹ̀ṣe yẹn ẹran tí wọ́n àgbọ̀rọ̀ jẹ́ wọ́n máa ń lo bí alẹ́ nọ́ọ̀sù bí títí tí wọ́n fi gbà Islam bàbá jálà bí ọ̀gbọ́dọ̀ pa ẹran ẹran tó fẹ́ fi sògùn yẹn kọ́ jẹ́ títí tí wọ́n fi gbà Islam tó bá ti pé ń ṣẹbọ afẹ́lẹ́bọ kò pa ẹran kọ́ jẹ́ ìbáàjẹ́ ẹran ẹbọ ìbáàjẹ́ ẹran mí tó lẹ́ lẹ́bọ̀ kìrìsìtánì ti ń ṣẹbọ tó jẹ́ ẹlẹ́bọ tí ń lo odò tí ń lọ lè wẹsẹ̀ odò kò gbọ́dọ̀ pẹ́ran fún ọkọ̀ jẹ́ nítorí pé ẹlẹ́bọ̀ bọ̀dùkọ̀ sẹ́bọ̀ nǹkan lọ sọ́ọ̀sì rẹ̀ ń gbé bábọ̀ káàkiri olùkìtàbí nìyẹn ọlọ́run ní ẹran wọn àṣẹlẹ̀tọ̀ fún yín kẹjẹ ẹran tiwọn tí wọ́n bá wá gbé ẹran fún wa tá a rí pé ẹran tí wọ́n pa yìí wọ́n pa á lérí ẹbọ ká máa fọmọ tìsọ́dọ̀ ọlọ́run kí n lápèjẹ́ mọ́ ẹbọ wọ́n wá ń pẹ ẹran nítorí pé wọ́n ń celebrate ọjọ́ bí ọmọ ọlọ́run ó yàtọ̀ sí pé ń ṣe ìyàwó yín fẹ́ kí ni ń kó ma ó yàtọ̀ sí pé ọkàn pẹran nínú ilé rẹ̀ ń pè ọkọ̀ ajẹ́ ń bẹ̀ nígbò nígbà tí ẹran tọ́pa yẹn ti lọ́mọ ẹ̀ṣẹ̀ ó wá ní jẹ́ máa ń torí ẹ̀ṣẹ̀ tó lọ́mọ ó ní ọlọ́run sọnù kọ́ra pé ká jẹun àwọn alátẹ̀wọ́ àbí ká sì jẹ ẹran wọn tí wọ́n bá pa lọ́nà tá ń gbà pa bẹ́ẹ̀ ni tí ó ti pé wọ́n wọ́n tanná sí la àbí wọ́n jù sínú omi láàyè bá a ṣe ń dùn làwọn náà dùn christian ọlọ́run kẹ jẹ́ wọn christian wa jẹ́ yahoo boy ó ti lu àwọn yẹn jìbìtì ọwọ́ apẹran ọwọ́ ni ọgbà sọ́jẹ́ ò ní jẹ́ ọlọ́run sì ní ká jẹ́ àwọn christian nínú kọ̀ọ̀rọ̀ àwọn àní olè ni adẹ́pẹ́ ọ̀bá jẹ́ torí olè tọ́jẹ́ ní ojú ó ṣe kíní ní ojú ọjẹ́ ìyá kan fọ́ gbé oúnjẹ òkú wá wọ́n làá fa oúnjẹ òkú nì bàbá ọpọnu ọdún ọdún mẹ́rin tí tó kú ó ní ẹ̀rọ àwọn ìjẹ́ ń jẹ òkú ní Islam torí àìsàn òkú ní Islam kí ló dé tọ̀ jẹ yẹn nítorí pé o ti so mọ́ òkú ẹ̀yìn sì jẹ oúnjẹ òkú àbọ̀gbọ́ lẹ́dẹ̀ wa ní kò jẹ lẹ́dẹ̀ kápẹ́ pàmò àbí tinú ẹran lọ́wọ́ wa ń bẹ̀ ọba jẹ nígbà òtún ẹlẹ́dẹ̀ ń bẹ̀ lójú ọyọ ọwọ́ torí pé ẹ̀ṣẹ̀ ti ṣe kíni ẹ̀ṣẹ̀ ti lọ́mọ níbẹ̀ lẹ́yìn ń sẹlẹ̀bírẹ́tì ọjọ́ ìbí ọmọ ọlọ́run ẹ̀ṣẹ̀ ti lọ́mọ kọ́dà kìí ṣẹ̀ṣẹ̀ kékeré ẹ̀ṣẹ̀ ńlá ni torí inú ọlọ́run ọba ò lè dùn kẹ́nìkan máa fọmọ ròyìn ẹ̀ bẹ́ẹ̀ náà nínú ọlọ́run ní dùn kẹ́nìkan máa sẹlẹ̀bírẹ́tì ọjọ́ ìbí ọmọ rẹ̀ torí kò bímọ lẹ́mu yẹ̀lídì ọlọ́mọ yóò lẹ́bi nígbà náà ọlọ́run ti dùn sí nǹkan òun bó nínú ọlọ́run ṣe wàá dùn sóúnjẹ tí wọ́n ń ṣe kínní tí wọ́n ń ṣe ń bẹ̀ lọ́ọ̀lẹ́ gbẹ̀sìn ẹyẹ o wọ́n wá sọdún tán ẹ̀yìnjọ́ kẹrin ìjọ́ karùn-ún aha ọwá pè ọ̀pẹ ọwá jẹran wọ́n bọ̀ síbẹ̀ ọjẹ́ fine fine torí pé kò lọ́mọ ẹ̀ṣẹ̀ kò lọ́mọdún ọdún ẹ̀ṣẹ̀ ni kọ́dà ó tún ju ìyàwó lọ ọdún yẹn ẹ̀ṣẹ̀ ni ó tún burú ju ẹlẹ́dẹ̀ jíjẹ lọ ọdún yẹn ẹ̀ṣẹ̀ ni ó burú ju kéèyàn pa yẹn lọ kéèyàn máa fọmọ ti sọ́dọ̀ ọlọ́ ó kọ́ lọ́wọ́n ọba nírira ọlọ́run bínú ọlọ́run takádù samawa ọlọ́run ní sama àti lè fẹ́ yálulẹ̀ nígbà tí wọ́n ń gbọ́ pé anda olè rahman walada nígbà wọ́n ń gbọ́ pé wọ́n lẹ́nìkan sọ pọ́lọ́ lọ́mà ọlọ́run ní sama àti òkè fẹ́ yálulẹ̀ ọlọ́run ló nìkan sinmi náà ọjọ́ ìyá wọn bọ̀ wọ́n sẹ̀sìn lẹ́sẹ̀ o gbàgbọ́ yẹ sẹ̀nẹ̀ kọ́ mọ́rí bínú ọlọ́run abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà mú wa dúró àwọn ọmọ wa kọ́lọ́mọ́sà mú wa dúró gbogbo tá jẹ tá mu tá ṣe tá fi dọ́mọ ná kọlọmọdé ní kọ̀ọ̀kan ó ṣe kọlọmọsà pàwọ́lé rẹ̀ sin Islam kó fún alẹ́mẹ̀gún àtàláfẹ́ ara kọlọmọ alákòóso wa lólórí rẹ̀ Allahumma idi ukamana Allahumma idi ulama'ana Allahumma idi wuzara'ana Allahumma idi aba'ana Allahumma idi ummahatina Allahumma idi azwajana wa zawjatina wa banatina wa abna'ana والمسلمين في كل مكان إش مرضانا ومرضى المسلمين ولا موتانا وموتى المسلمين اللهم أمتنا على كلمة لا إله إلا الله أدخلنا الجنة دار الأبرار ولا تدخلنا النار قبل الجنة يا ذا الجلال والإكرام يا غفار اغفر لنا ويا ستر استرنا ويا فتاح افتح لنا ويا رزاق ارزقنا رزقا حلالا طيبا مباركا ويا هادي ايدنا الى صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا ذا الجلال والإكرام يا رب العالمين فاستغفر الله إنه هو الغفور الرحيم